ǹjẹ́ o ṣàkíyèsí nǹkan kan o ò lè fọwọ́ kàn àmọ́ wà káàkiri àgbáyé ló wà nínú afẹ́fẹ́ dátà. ló ń lò ní gbogbo ìgbà láti fi orin sí orí ẹ̀rọ rẹ̀ òun ló lè fi wo oríṣiríṣi eré àgbéléwò láti orí ẹ̀rọ rẹ̀ dátà ni ó ní àwọn ilé ìfowópamọ́ fi ń ṣe àmójútó owó rẹ̀ dátà ni. kò ṣeé má níní fún ayé ìgbàlódé dátà àti pé níbo ni gbogbo rẹ̀ ti wá gẹ́gẹ́ bí àwọn tó ṣe ìwádìí orísun rẹ̀ ṣe sọ púpọ̀ àti púpọ̀ ọrú rẹ̀ wá láti ibi gbogbo wọn ti gbà wípé Glo ni wọ́n ti gbà pé Glo ní nẹ́tíwọ̀kì tó tóbi jù pẹ̀lú Glo One submarine wire wọn àwọn òṣìṣẹ́ abẹ́ omi ti so gbogbo rẹ̀ pọ̀ lónìrànràn pẹ̀lú mẹ́wàá ti ẹgbẹ́ ẹgbẹ̀rún kìlómítà okùn ìríran ẹ̀rọ wọn Glo lè pèsè dátà oníyekíye ní ibikíbi tàbí ní ìgbàkúgbà ní ìrọ̀rùn pẹ̀lú owó tí ò gani lára rárá ju ẹnikẹ́ni lọ ṣòtiri Glo wà nínú afẹ́fẹ́ ní ibi gbogbo tẹ star seven seven seven ash láti yan ètò dátà tó wọ̀n jù the largest data network, Glow Grandmasters of Data.